Imam Nawawi wa Muslim in fact abẹ́ntí Imam Muslim fi mú jáde fún ara tiẹ̀ lábẹ́ wujubu tumanina ló ti mú àdìsí yẹn jáde tẹ́ ẹ bá sì rí títí á ṣe ṣe lọ ànábì ní kọ́kọ́ gbọ́ rẹ̀ sókè lẹ́yìn náà ọkà lẹ́yìn náà kó jẹ́ kí ni o kó sùjú kó dìde lórí rògbò lẹ́yìn náà kó lọ sùjú lẹ́yìn náà kó jókòó tabaka nǹkan mẹ́rin náà rí dárúkọ yẹn bí mẹ́fà alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ ọ̀tún ìran ẹgẹ́jì rògbò ẹ̀kẹ́ra ẹgẹ́jì ẹgẹ́ta àwọn tánàbí dárúkọ yìí àwọn àfáà kan àwọn wàjìbátù sọ̀láàtì nìkan lọ́gbá wí àwọn míì wọ́n ń sọ bimadul kalamihim téèyàn bá ṣe nǹkan tó yàtọ̀ sí téèyàn ò bá ṣe nǹkan tó yàtọ̀ sáwọn ṣùgbọ́n ṣe gbogbo ilé igbó ní ọ̀rìn ẹ̀ ẹ̀ nìyẹn torí pé nǹkan kan wà nínú sífà àwọn àfáà sọ pé bó ṣe rí nìyẹn fún gbọ́ ànábì náà ó ní pé takhirul bayan an waqtil haja haramun alayhi takhirul bayan haramun ala nabi sallallahu alaihi wasallam kí èèyàn ní ìdí nǹkan báyìí láti lè ṣàlàyé rẹ̀ kánábí wá dìlé rẹ̀ kó má ṣàlàyé rẹ̀ èèwọ̀ ni ànábì ò lè ṣe kò sì ní ṣe bẹ́ẹ̀ torí ń tọ́lọ̀ ń fi rán ní kókó ṣàlàyé ẹ̀sìn àwọn á ní pé ìdákẹ́ ànádì ìmọ̀sálàyé nǹkan míì ju mẹ́fẹ̀ẹ̀fà yìí lọ tọ́ntọ́ka sí ni pé nǹkan mẹ́fà ẹ̀ǹkan ló jẹ́ lórí látara bẹ́ẹ̀ tó dé yẹn bá wọ mọ́sálásí وفي أيضا الثمانين أعزب آه، إنهم الى ألا كجني ألا كجني بقيني وإفا بالي بأوان أركان مبى بدار كوي تباو مبى بدار كوي نسي طمأنينة وان بع أيها في تكبيرة الإحرام إبادة الإحرام ركوع حتى تطمئن راكعا قيام منه حتى تعتدل قائما سجود حتى تطمئن ساجدا جلوس حتى تطمئن جالسا wàhálà yẹdúlà àìlà tùmánínà ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ẹni yìí bó ṣe kó òótọ́ tí wọ́n tó ó tako àwọn nǹkan míì nínú tó tako onígbà nàbì sallallahu alaihi wasallam ànábì ní ìrún dẹ́ẹ̀rí yẹn o tòbítàtà òbí takbiratul ihram ìntàbí máa ń wọ̀run onígíní o يعني تحريمها تكبيرة الإحرام وتحليلها باش تسليم

على هذه الأعضاء أو الأركان الستة èyí tó jẹ́ dandan lórí irun kò wà límítẹ̀ sí mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀ àìjẹ́bẹ̀ gbogbo èyí tàà ń sọ pé quluna rabbana wa lakal hamd oní òní rí bí wọ́ èyí jẹ́ pé ó jẹ́ dandan lórí ta ní o al-imam wal-kini wal-ma'mum àti ẹjú yẹn náà síwájú òun làwọn afáà ní ìṣèwá jáde láàrin náà afáà san jáde àwọn sọ pé àdíìsì yìí gẹ́gẹ́ bí imam Nawawi ṣe ṣàlàyé náà ṣàrùn muslim wọ́n lánàbí ọ̀dárúkọ nǹkan míì tó jẹ́ dandan nítorí pé ní tánàbí ń ṣàlàyé ó ṣàwọn nǹkan yòókù dáadáa ó ti máa èyí tí ó mọ̀ràn nábì sọ àìjẹ́ bẹ́ẹ̀ a ní problem bá ṣe dájú ti méjì kó pọ̀ torí pé nínú tí ó yẹ kó ṣe ò ní pé kó ṣe tashahud ànábì والتشهد في الصلاة خاصة التشهد الأخيرة واجب كيف تشهد بين ددني طبعا بعد شيء لا تسقط به الجهل ولا سهو بين باك باك يوسف يوسوسا باك أنا بين أوباما كونيرو أنا بيو داركو تسليم كداركو تشهد وهذه الأعضاء أو الأركان من آه، آه، يعني من أركان الصلاة أو من واجباته yóò bá ṣe kò nírun láwọn bá fi sọ pé àdíìsì kò sí pọ́blẹ́mù ó fẹsẹ̀ múlẹ̀ àdíìsì mú sí usolatihi ó fẹsẹ̀ múlẹ̀ pé ẹni tí ó bá ti ṣàwọn àrkánù wọ̀nyí kò nírun ṣùgbọ́n kò mí ń pé mi ọ̀ṣẹ́ kù dọ́jọ́ ما قد ذهبنا عليه معا حديث الستة حديث دعاه الأدعية الاستفتاحية إيتي بوبواتي جو كاكواب وامبيتا تفرين لبدا دنكينشي ولا بكلمة سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيره أبي اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب دون أخرين yóò fẹ́ máa tako àrínà àfáà ní ìjúwọ̀n àgbà pé dùá ìsìtàhíyà jẹ́ dandan ṣùgbọ́n ìta fi ń sin lọ onígbé dùá ìsìtàhíyà ẹ̀ nítorí tó ipá níbi sallallahu alaihi wasallam ó sẹ nínú àdíìsì mùsíwò sọláàtì yìí nígbà tá fẹ́ bẹ̀rẹ̀ àdíìsì mo ní kìí sọ̀dọ̀ bukhari àti muslim gbogbo alama al-mustadrak kí náà fi ń pè ní mustadrak àkójọpọ̀ àdíjù ẹ pé ala sharti shaykhayn àwọn ṣòrótù tí imam bukhari àti muslim mú wá òun lò náà lò wọn àmádìsì yẹn jáde o ṣùgbọ́n yóò làákù bí ma kọ̀tífáhàhù ìndáwọn méjì àbífáhàhà ìndáwọn méjì sọpádìsì yẹn sàáyẹ̀ àdíjù ẹbá ti based on their principle of هذا ما يسمى المستدرك للإمام الحاكم حديث يعني من به تنبي صلى الله عليه وآله وسلم فلسيق مي بني لا تتم صلاة أحدكم أو نبو مي لا تتم صلاة أحد صلاة أحد صلاة أحد من الناس حتى يكبر ànábì irun ẹnìkan kù ní pé ọlọ́run nígbà ọ̀nà tó bá ti sẹ̀gbẹ́ ọ̀tún lè rán láti bẹ̀rẹ̀ àwọn afá onínáwó wọn ni pé tẹ́ bá ti rí láàáfíà ó mì ń pé yùnáfí àlìjáàdì pé nǹkan yẹn ò bẹ ilaha illallah kò sí ẹlòmíì tọ́tọ́ tíjọ ti tọ́ tíjú ọlọ́run bá aláà lọ eléyìí ó ti ní ìgbé kò sí tó sẹ́kù tí ẹ̀ gbọ́dọ̀ wò hádà nẹ́fì ṣùgbọ́n tó bá ti gbà bá tí ó rí kọ̀rí àbí kọ̀rí mínẹ̀ أو لا أعطي أحدا إلا أمثالك إني ذلك كامن دوبا جو إن وجهي قرينة استثناء wọ̀lá áfúlò rẹ̀ ní pé in tó bá ti fi láàzíbẹ̀ kò lè ṣẹlẹ̀ nìyẹn anábìnlá ti tí mo sọ̀láti àṣọ́láàtọ̀ àhàdíkú ẹni kọ̀kan yọ lọ́wọ́ nígbà rẹ̀ ويحمد الله ويثني عليه lẹ́yìn náà yóò yin ọlọ́run tí ó bá tún sí ìyìn lọ́run tí ó tún tí ó tún dúpẹ́ fún ọlọ́run nígbà rẹ̀ àwọn pé ìtànàmì sọ pé wẹ̀yà ahmadallah wa yusni alayhi olójúwe duahu alisifta àdíìsì sọláàtì mo sí ìsọláàtì iná ni àdíìsì ẹni tí ò kírun rẹ̀ dáadáa iná ìlànà nínú rìwáyà tani mo pé o Abu Dawud àti Hakim tó já máa mọ̀ pé téèyàn bá dúró lórí títí Bukhari nìkan àti Muslim kò ní gbà pé sọláàtì àdúà ìsìtàhíyá ibò jẹ́ kíni o ó jẹ́ torí pé kò sí bíbà abẹ́rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó já yọ wa pé mọ́bàtà alákọ̀ọ́kọ́ ò ní pé àdìsí fi àwọn àrkánù rinlẹ̀ ṣùgbọ́n àwọn àrkánù tó rinlẹ̀ yẹn kò mí pé àwọn àrkánù mi ò walau lam yuzkar fil hadith àwọn àfáà míì náà àfáà àdíìsì tán fẹ́ sọ pé kò jù báyìí lọ àwọn ni àdíìsì míì tó bá ti wá fi rúkùnù míì rinlẹ̀ yàtọ̀ sílẹ̀ àákọ́kọ́ wò ṣé ó takò kankan nínú eléyìí tí ó bá ti takò kankan nínú rẹ̀ ẹ̀dọ́fẹ́ gbọ́ principle yìí anything of these six táàkà yìí ẹ̀fọ́ra tádìsì ṣùgbọ́n tí ó bá ti takò ó kàn ń fi ìyẹn lè gbé rókùnà náà lọ bọ́ sí àyípa ní màjálì àìjẹ́ bẹ́ẹ̀ èyàn lè bá tó bá ti forí kanlẹ̀ tó jókòó wá lọ́kàn jìjì yìí pé àdísì mùsùlùmí sọ̀láàtì ló wà ní ọ̀fárà àti mùsùlùmí kò dárúkọ tàṣáwò tí ọba dìde ọmọ lọlé àbá òkírun rẹ pé ní kẹ́ni bàtánàbí rẹ tí òkírun dáadáa gan ò sọ pé ṣe kí ni o ìrún ti náà kó jáde jó pé bí wọ́n mú ṣe sí báyìí ọkàn ya só ah, ah, ní àá mo nírun náà kí ló tó fi nírun torí bá nàbí sallallahu alaihi wasallam kò sọ fún mùsíù ah, pé níta fi ń kírun láàárín àwọn yòókù wà láàárín ọ̀ọ́bẹ̀ mọ́bà tẹ̀lé kejì àdíjì sọ pé fàìdàbùn tẹ́lẹ̀ fàlásà kẹ́bí fòmọ́kọ̀rọ̀ máa tẹ̀yẹ sọ̀rọ̀ min al-Qur'an kọwa kan tó bá rọ̀ ẹlọ́rùn ní Qur'an tí yẹn lè wọnú òrùn sí Allahu akbar sabbih isma rabbikal a'la àwọn ànàfíyà agbábẹ́ gbìyàn ní ọ̀rùn wọ́n ni kí ló dé wọ́n ni ọlọ́run faqra'u ma ẹ̀ka ẹ̀tẹ́ ẹbá lágbára ní Qur'an níbi ìbàyẹ̀ náà nábi ti sọ fún musiu sọ láti igbé gíní o tó mọ́kàrá kàí tó bá rọ̀ ẹlọ́run ní Qur'an sọ ìyẹn lè débẹ̀ ní bùkà iná àtẹ́yìnà kó sì kírun ó ti kírun náà tí ó sì tako eléyìí ìtumọ̀ ẹni pa mọ̀ pé nǹkan tó fi kún ìhà rẹ̀ náà ló jẹ́ báwọn ni nǹkan tó fi kún ànábì ní la salata liman lam kò sí ìrùn fẹ́ǹjẹ́ ọba ti ka fátíà tìlkìtà láwọn fáwọn mi bá tún ní ó dáa kò sí problem tẹ́yìn ẹ̀ bá ti ka rọ́ka tó ráka alákọ̀ọ́kọ́ ti nírùn ni kò bá má ka mi yòókù kódà rí bá mi náà ni pé ń ń ìjọ́jẹ́ ẹ̀ nírùn ni pé kó ṣàkà fátíà lẹ́ẹ̀kan lé ayé rẹ̀ pé gbogbo orin yóò kù kó sàmà kí lọ ẹlọ́gbogbo ẹwà inú Ibn Kathir nígbà tí wọ́n ń ṣàlàyé fatiha nípa wujubiya qira'atul fatiha sínú àwọn fáwọn ẹgbẹ́ tó bá ti kálẹ̀ kan lé ayé ẹ̀ ipé yóò yóò máa dúró fún lọ ní ní dẹ́lì anábìrì sallu kama ra'aytumuni usalli kódà bá ní gba mọ́kífì imamu malik pé amalu alil madina hujja ipé báwọn ará madina ti ń ṣe òun gangan lẹ́sìn bí o bá tún ṣe príncipù àti ìdájọ́ jáde a máa lò nígbà Madina wọ́n kọ́ ẹ̀sìn yẹn kábíràn ẹnkàbírì tí tó jọ́dọ̀ ànábì bàbá yìí ó gbà lọ́dọ̀ bàbá yìí títí wọ́n wá ń rí kódà bá ṣe ń wo Madina wà tó kú sí má ti ń kírun pé bí máa ń bá ti yóò bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni tẹ́ẹ̀ bá gbàgbé yá náà Aisha àti kàṣíwájú tẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ gbígbà sí kí ni ó tó wá ṣe o ọkà fatia bẹ́ẹ̀ làdìsí ọmọ sálámà àti pé bá nàbì jì máa ń kírun nìyẹn sẹ́yìn tó bá ti sọ yàtọ̀ sí olóńtakọ̀ àdìsí yẹn so tún mọ́kànlá máa tẹ̀yẹ sọ̀rọ̀ nínú al asafirula ìdí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan ìmáàmù Muslim gan nígbà táwọn fẹ́ túmọ̀ àdìsí lọ́fẹ́ má dìsí wa báàbù wùjúbì kìrá àti fatiha náà jáde fi kulli báàbù وجوب قراءة الفاتحة في كل ركعة حديث مصير صلاتي بيتم مسلم في مجادي so opinion àwọn èèyàn pé ìkàfà tí ọ̀wá jẹ́ dandan mú ọ̀pẹ́ yìí ẹnìkan kò lè sọ bẹ́ẹ̀ fún yìí bọ̀ ẹni tó wá dé tó wá sọ pé fọ́kàrà ó máa tàyà sọ́rọ̀ mínà Al-Qur'an lọ́wọ́n bá sọ bóòlọ́ ti fẹ́ dáa lóhùn òru lọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ annakum علم أن لن تحصوه فتاب عليكم أها فقرأوا ما تيسر من القرآن ọlọ́mọ pé ẹ̀lẹ́ka ẹ̀lẹ́sí dédé rẹ̀ kí tó bá rọ̀ lọ́rùn nù Qur'an níbẹ̀ náà taklufa àbí takallufu ẹgẹ́ ma gbére lórí nígbà tó bá ń kírun lóru ìyàwó gbé a ah, mo fẹ́ ka odidi Qur'an tán lóru kan rárá má tẹ̀yà sára ọlọ́run bá pè so wọ́bìlá àkìsì náà ẹni tó bá rọ̀ lọ́rùn láti ka odidi a ní bú tẹ́yàn gẹ́gẹ́ bí dání ti máa ń ṣe o abdullahi ibn amr ibn al so ilé ń yára pé kíyàn máa ka fatia náà dandan ni àdíìsì ìjúwe kódà bá nàbí ọ̀bá dárúkọ fatia ń bẹ̀ máa tẹ̀yẹ́ sọ̀rọ̀ mí nílùú tánàbí pin àdíìsì mi ti yanjú rẹ̀ kò tí ì tán síbẹ̀ then ẹ̀rí tó wáyanjú gbogbo ẹ̀ ìgbé dandan ni fatia lórí irun kódà bá nàbí ọ̀dárúkọ mi àdíìsì nígbà náà ni sọ́lù kàmárọ̀ wọ́n bá tẹ̀lé ẹ̀kejì wọ́n bá tẹ̀lé ẹ̀kẹta wọ́n bá tẹ̀lé ọ̀kí la sọ pé ó yanjú ó yanjú àwọn arkan tó jẹ́ dandan ẹlẹ́ẹ̀kejì ó yanjú wùjúbíyà kìráàtì suratul fatiha lórí ìrun ẹlẹ́ẹ̀kẹta òun làwọn àkáàmù ta jáde so nínú àwọn àkáàmù ta lè masala kan wá wà ń bẹ̀ tí ń fẹ́ yanjú alákọ̀ọ́kọ́ òun ni pé dandan ni kíyàn fa balẹ̀ lórí ìrun ẹ dákun torí ọlọ́run kò síbò ṣe máa kánjú kò sí èsì lè máa kanjú ìfarabalẹ̀ lórí rákà kọ̀ọ̀kan dandan ni bákan náà àwọn oríkèríkè tí wọ́n dárúkọ yìí àmàl àwọn arkan al-madkura dandan ni lórí irun mẹ́fẹ̀ẹ́fà tá a dárúkọ yìí òtùmánínà kẹ́dà ọ̀kẹ́màn bẹ́ẹ̀ náà ni tùmánínà náà bákan in tá a sọ yìí yóò fa'alu fi kulli rak'atin ma 'ada takbiratul ihram gbogbo oríkèrí ike tá a dárúkọ yẹn gbogbo rákà kọ̀ọ̀kan láti gbọ́dọ̀ máa ṣe bìdẹ̀lílì hadi àyàfi tẹ̀gbẹ́rẹ́ tó lè nìkan so ipa nàbí ni summa fa'al bi salatika kulliha bá a ti sọ yìí ní máa ṣe gbogbo rẹ̀ àǹfààní nínú àǹfààní tó àmẹ́ni pé bóyá nàbí gbogbo ó ń júwe igbe àwọn nǹkan yìí jẹ́ rúkùnù tòótọ́ ṣùgbáyé sì lè wà fáwọn nǹkan míì náà tí ó dárúkọ gbàtà Ànábì sallallahu alaihi wasallam tó dárúkọ kẹrà àníìs kò dárúkọ fatia nígbàtà wá lè mọ̀ pé nǹkan míì lè wọbẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ta mọ̀ pé fatia lè wọbẹ̀ bẹ́ẹ̀ làwọn nǹkan míì tó yàtọ̀ sí fatia náà lè wọbi hadithi nínú tó wá jẹ́ dandan ni pé wujubu tartib fi hadhihi al tàbá fẹ́ kírun èèyàn kí ń bẹ̀rẹ̀ láti rùkú orùkú tó ṣe àádìde wà bẹ̀rẹ̀ kìrátùl fatiha lẹ́yìn ọ̀pọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ bákanáà hadi arkan ẹwà tẹ́tì la tasqutu sahwan wala jahlan níjẹ̀ ta a sọ̀rọ̀ àwọn afáàlì sábà àwọn nǹkan méje kan tó ẹgbẹ́ yalzamu tatabu'u fi infasada juz'un minha fasadat kulluha àsọ̀gbọ́ àwọn nǹkan méje kan àtàgbé dandan ni ọgbọ̀dọ̀ tàtàbù ọgbọ̀dọ̀ tẹ̀lera wọn tàní ọkà méjèèjì àti wọn kíláàsì ni ọya ẹgbọ̀dọ̀ wọ́n darúkọ yíò náà tàní náà fi sọ̀lá sọ̀lá ẹ̀hẹ́ as-sawm al-hajj al-umra at-tawaf al-i'tikaf wal-i'timam barakallahu fikum wal so tí ẹ̀ bá ti ń tí wá gbogbo ìtókítẹ́lẹ̀ náà òdo náà ni bí ẹ̀ bá kí tó lẹ̀ wá kí bẹ̀rẹ̀ àti bí ẹni tí ò ní náà ni ṣé ní ìsìn àwọn nǹkan wọ̀nyí mo gbàgbé ògbé o tí bá ń kírun lọ tí ò bá ṣe tẹ̀gbẹ́ bẹ́ẹ̀ máa ń kírun tí ò bá rùn kú ẹ máa gbọ́ yọ́ túnra ká òdìdí yẹn kí yọ́ wà sẹ̀sìlú sáwí sáwí tí ó lò ń sáwí tàwọn ará bí o sùjúdù sáwí sùjúdù ti gbàgbé ṣe kí làwọn máa ń ṣe ń jọ wọn bá sùjúdù sáwí tí ó ṣe ń lẹ́yìn tó bá èyí tó jẹ́ dandan lé lórí bá bẹ́ẹ̀ náà ni sọ́hùn bẹ́ẹ̀ náà ni ẹnu ṣùgbọ́n kí wọ́n ní pé tẹ̀ṣẹ́wòrò láàkíyèr sí náà ti ṣe yìí mo fẹ́ sọ jùlọ ìzáwíwẹ́ ẹgbẹ́ ọlọ́run nígbà ọ̀run ẹ̀bẹ́ o bákan náà ni tùmánínà ètò wa burú jù bẹ́ẹ̀ ni ìmá farabalẹ̀ lórí rùkú ìmá lórí sujúd ìmá lórí jòló Eh, eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àǹfààní tó tọ́ wà ń bẹ́ẹ̀ òǹṣe mas'ala àwọn àfáàtàn bíi so mas'ala ni pé tí èèyàn bá rẹni tó ń ṣe mistake lórí o tí àgbẹ́ lọ síbẹ̀ gbìyànjú kó a kò ní ìgbé ìtùnà complete o nafiul wujud ní pé nǹkan yẹn ò tiẹ̀ ní bẹ rárá tí ò bá ti wá bẹ ọlọ́wọ̀n ní ìgbà ní ìtumẹ̀ o torí ìdí náà sọ ṣé mo ṣe tẹ̀gbẹ́rọ́dì rọ mi dáadáa ṣé bá ní ṣé mo rùkú dáadáa ṣé mo sojú dáadáa ṣé mo dúró dáadáa ṣìṣàwùdù mi ń kọ́ gbogbo ẹni kí yẹn sọ torí pé nafiul kamal àwọn mìíràn sọ pé nafiul kamal ka súrà lẹ́yìn fatiha ní ìsìn kò ṣe dáadáa tó kò pé ṣùgbọ́n kò bàrún rẹ̀ jẹ́ fáwàlálá ọ̀tọ́ pé fatiha ní òkè ó bàrún rẹ̀ jẹ́ mọ̀rọ̀kọ́ yẹ́ bá ní ìsìn so àwọn náfíù mi wọ́n pé kamal làwọn bá wí ṣùgbọ́n náfíù mi ìjáde ni àbí wùjú nǹkan yẹn ò sí ni o torí ìdí náà ẹ bá rí ẹjọ́ farabalẹ̀ in tó dáa ní kó sọ fún bí ẹgbẹ́ mistake tó ń ṣe kọsẹ̀ wá ṣàlàyé mo ti sọ̀rọ̀ tẹ̀ṣẹ́wó fún wa pé kéèyàn má sáré máa rọ́ọ̀ṣì láti máa sọ áńsà fún yàn ó béèrè tẹ́bá nọ́tìsì àwọn nǹkan míì tí a máa ń ṣe lórí ìjókòó yìí à á béèrè pé ta ló mọ̀ ẹ́ náà tàbá tó wá rẹ̀ tó mọ̀ ó ti da náà nì wọ́n dàbá rí gbàdá láti wá sọ mọ́sálà tàbá rẹ̀ tó ń ṣe mistake lórí o bóò ní ká ti ṣe ṣáàlẹ̀ kọ̀rẹ́tẹ̀ ti ń kírun lọ́wọ́ ta ni ọ̀dà ṣáàlẹ̀ kọ̀rẹ́tẹ̀ ti ń kírun pàápàá jùlọ bóyá wà lórí irun àbóòsí lórí irun pẹ̀lẹ́ nìyẹn ọ̀dà abára ẹni tó máa jẹ́ ọ̀bẹ sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n ṣàlàyé tí ìwà lórí ìrùn tó ṣe mistake ní àrínà àwọn èèyàn tánà àlè correct ẹni ìwọ́rọ̀ ẹ̀yẹn lọ́nà ẹni tó bá ṣe mistake lórí ìrùn ìwọ ò sí lórí ìrùn gbogbo ọ̀rẹ́ni tó ṣe mistake abó wà lórí ìrùn ọ̀rẹ́ni tó ṣe mistake ẹni tó wà lórí ìrùn dáadáa yẹn kó ọkọ̀ rẹ̀ tẹ̀ tó ṣe tọ́lá náà sallallahu alayhi wa alihi wa sallam ó sọ fún ibn Mas'ud nígbà tó ṣe ní séèkì lórí ìkẹrà onígílódé lima lam eh, taftah alayhi kí ló yẹ tó correct mi lórí yẹn mo rò pé a ní ah, àwọn rò pọ́ lọ́n tó ti sọ ọ́ kalẹ̀ lọ́nà mi bákan náà ni bọ̀tí wo sí lórí irun afáyí ń kírun lọ ṣáà báyìí anábì sallallahu alaihi wa sallam ó rẹ̀ ní ẹdí ń kírun ṣáàbí kọ̀rẹ́ jẹ lórí irun anábì fi ilé ó kírun tán ẹni tó ẹgbàdì sí nìkan lọ́mà yóò fẹ́ ní kò ní gbàgbé ẹ̀lẹ́ kọ̀rẹ́kì yàn lórí irun ṣùgbọ́n mo lórí irun àákọ́kọ́ wo kí ni mistake dẹ́ni ṣe tẹ́gbẹ́ mistake tí ò lè dàrún rẹ̀ rú ni àbí bóyá ẹni tó ẹ tó bá wà tẹ́ bá kírun tán yóò fara balẹ̀ wá gbọ́ kọkọrẹ́ tó ẹ lórí kí mistake fún tí o fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ fún yẹn náà á wò kódà tó ni tí ò ní ní sùúrù ṣé n tó fẹ́ kọ̀ rẹ̀ ti ẹ̀mú yẹn ó ní ìdíkọ́ ṣàlàyé bí ó ti ṣe é fún ni àbí kò ní ìdíkọ́ ṣàlàyé bí ó ti ṣe fún tó ẹgbẹ́ bá ti sọ fún báyìí yóò fi èyàn sọ pé nínú Quran gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn àyà àwọn mutashabbihat ọ̀pọ̀ dáadáa tẹ́gbé yóò wà lórí ìkan báyìí yóò fò lọ síbi ìkẹwàá kò sì ní rántí àfi náà bá pè padà يسألونك عن الساعة أيان مرساة أم بصرة الأعراف يسألونك عن الساعة أيان مرساها طبعا فيما أنت من ذكراها لذا يقول إنما علمها عند الله عند ربي لا يجليها لوقتها إلا هو يوتي الله جنا ẹni tó bá mọ̀ yàn fi àà kí ní ọ̀lọ́bẹ̀ẹ́ tọ́lẹ́gbẹ́dẹ̀ bá ti pé egun yọ́ gbọ́ ẹ̀bílẹ̀ àbáni tó bá ti gbọ́ báyẹn kọ̀rẹ́kì ẹ̀ kó padà ẹwà lórí ìrun abẹ́ ìsì lórí ṣùgbọ́n tẹ bá pé gan yóò ti da ẹ̀rú lọ́wọ́ ni àbáni ìdàsítàtà ẹ̀mẹ̀kẹ̀lì ìmáàmù fáàtà ẹ̀mù ìdàsítàtà ìmáàmù tí wọ́n bá ní ma tó bá yóò tó bá kó wọ́n yẹ pé èèyàn ó máa ka iná àti iná yóò bọ́ sínú àǹzá iná òfin rẹ̀ láti rìpọ́t nítorí correction rẹ̀ ẹnìkan ní kírun lọ ẹwà tó wá ń ṣe mistake àwọn tó wà lẹ́yìn rẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́kọ̀ọ́ yẹn pé níwájú ń ni ń gún yẹn sóra ayà táwọn yẹn

ama kí ẹ kọrẹ́tì tó bá jẹ́ ìjọ dàrún rẹ̀ rú ni ẹ kọrẹ́tì rẹ̀ pàápàá ẹ̀ wà lórí fatiha tí èsì pé kìrá àríwáyà mi nìkan òǹkè fatiha lọ́wọ́ ìdínà siratal mustaqim lọ́wọ́ bọ́ sí ghayril maghdubi alayhim waladdallin ẹ̀yà nígbà àti ní ìdàsọ̀tọ̀ àmàkẹ́lì imam fatiha fèyí ma ń bá tó bèèrè ní ẹ̀tọ́ tí ò bá ti ké dáadáa ẹ̀jọ́ nírun ní o ẹ gbọ́dọ̀ correct ẹ̀ ń gbà tó wáyé wọ́n tó ibi tí ala lè bá wọn bẹ̀ kò bóyá ò tí ẹ̀ mọ̀ bóyá máa mú ọmọ bóyá yẹn gẹ́gẹ́ mọ́ tó bá ṣúọ̀ pé ẹ̀rí ẹni máa tó gbé ńgbà lọ àkọ́kọ́ ni nínú tó wá lè kọ̀rẹ́tì yẹn tó bá yẹ pé nǹkan yẹn tó bá ti ẹ̀rí ẹ̀ ni èyí tá a ti kà nípa ìsìnbálò kíbla ní àkọjú sí kíbla lórí nù nígbà tí àwọn ará kùbá náà ń kírun lọ wọ́n ń kọjú sí Baitul Maqdis lẹ́yìn ìdọ́gbé bẹ̀rẹ̀ àkọjú sí ṣùgbọ́n lọ́n ṣùgbọ́n tẹ́ni wá dé ó wá bá wọn tọ́gọjú síbẹ̀ lórí ìrún náà ló ti ń kọ̀rẹ́ jù wọn ó wà lẹ́yìn sẹ́mìnù ẹni tó bá sọ pé ẹni tó bá yàn lórí ẹni tí ò sí pẹ̀lú yàn lórí yàn pé kò lè kọ̀rẹ́ jù yàn bóyá kò má dídí àbúgbàgbé àdídì ẹni pé ẹ̀yìn ẹ wọlé bá wọn ìmọ̀lẹ́kọjú sí ọkọ̀jú sí ojú ẹ̀yẹ̀ kan kọjú sí orí ìrún náà ní kí ń sọ fún wọn pé wọ́n mà ti sọ̀rọ̀ kalẹ̀ fánábì ládàá náà àbí ńlá náà igbe kó máa kọjú síbò masjid haram látara bẹ́ẹ̀ wọ́n sì yí eléyìí náà làmọ́ mú wá pé kìí ṣiṣẹ́ ẹyọ kẹni mí ò sọ pé iṣẹ́ mẹ́ta pé èèyàn lè ṣe lórí ìrùn nílẹ̀ rí ẹ̀ ẹyin tó tọ́ọ̀nù èyí tó tiẹ̀ máa jù láàrin wọn ni dání o ìmáàmù látẹ̀yìn ìmáàmù tẹ ó sì gbọdọ̀ jẹ máàmù rẹ̀ náà ni òun lórí ìrùkú náà bá ó ṣẹ̀rẹ́ tó wà ní sáfù ẹ̀yìn òun ní problem díẹ̀ òun kàn yí báyìí òun bọ́ síwájú padà ní ṣùgbọ́n àwọn imáàmù subhanahu lórí ibẹ̀ náà ni ẹ̀tún bá wọn sàhábà ti rí ọbí ẹ̀bá àní wọ́n á bèèrè ẹ̀rí níbi nǹkan tó ti mọ̀ pé ẹni yóò ní parọ́ fún wọn èèyàn báyìí àdúgbò ọ̀rọ̀ ọṣẹ́ lórí ìrún àti yẹn a yẹn ànábì àwọn agbọ́mọ dání ṣùgbọ́n a ti òun tọ́ka sí ìjọ pé tó bá júwe fún kò ní tó pé èèyàn ń kírun ní ìsìnkò wá rúkú dáadáa ọwá ní bàbá ẹ rúkú dáadáa lórí kí lórí irun ó ti rẹ̀ náà tẹ́lẹ̀ lórí obìnrin kò wá ṣe irun tí ò lè kọ̀rẹ́kì máa ń lórí irun torí ní mà tó bá kọ̀

káti ẹ̀ kírun tó mọ́ èyí tẹ́ ń kí yẹn náà mo fẹ́ fún gbà náà mo ṣe sọ bẹ́ẹ̀ ẹni rárá ìyẹn ọ̀dà ìyẹn alákatakíjí ẹ̀sìn pé akatakíjí nìyẹn náà ẹ má bínú gbàdá ẹ̀gbọ́ ṣe gbé ìjọ yìí ẹni tó fi ṣàkatakíjí náà nìyẹn tó wọ́n bá ti ń ṣe yín lọ so tán bá ní kí correct èèyàn lórí irun nǹkan yẹn wàá wò sọ pé ṣé n tí tọ́ bá ti correct ẹ̀ yóò tètè pick tó bá jẹ́ ẹ̀yìn kò lè ṣe pàápàá jùlọ tó bá sí lórí irun ẹ̀ tó bá gbé nǹkan tí ó ní ìdí ẹ̀kọ́ ni mọ́dà láàmù yóò kí tán fẹ́ni ẹ̀ wá nírun tó bá kí tán àbí òkì tán tani ọ̀dà rẹ̀ ó ń ti bí ò da ẹ̀ náà tó nírun bìdẹ̀lẹ́ ilẹ̀ nígbà tó kí tán kí ẹ̀rẹ́ mi sọ fún ìdíẹ̀ fa iná kala mùsùlùmí هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بيري بيري وكامل طيب السلام جزاكم الله خير بسم الله ايه سوزوكي بونش ṣe ń gbé máìkì wá ní ọ̀gbọ́ ẹni tó bá mọ ewé làgbọn ilé àdúgbò lọ kọ́ ẹ̀kọ́ wo ilé mi ní wọn adam ara tó bẹ́ẹ̀ni nípa òkè bárakẹ́lá fíkà ìbéèrè tọ́dá làbá béèrè alákọ̀ọ́kọ́ nípa àtisọ́ ní jókòó ìrìn pé náà sálàs ààrẹ lómi sọ pé tí màá tó bá jókòó lẹ̀ yóò sì máa ṣe màwájà tó gírì àbí kó mọ́ wọn kékeré kó máa kà á fún pé òun ṣà máa kà á fún pé kó ń ṣàlè ṣe màwájà pé irú yìí òun pé kó lọ kọ́ lẹ́kọ̀ọ́ mo rò pé màwájà ní í sọ gẹ́gẹ́ bí àpèjúwe iṣẹ́ ìkàwá bẹ́ẹ̀ ń sìn تحية المرء سلام رضي السلام سلام طواه بالأرض يعني تحية المرء سلام وني مكافة إنجو كنين كونسي à ń sọ̀rọ̀ pé sàlámù wọ́n tún ní sìlámù wọ́n tún ní sìlámù àti sùlámù nìyí ṣùgbọ́n wọn fẹ́ ṣe mọ̀rọ̀ ọjà ní pé torí wọn ti wálé kébẹ̀tẹ̀ iye tó lè máa ń sàlám wọ́n tún lè ìjà àrọ̀ àti sílám wọ́n lè ń kò fi kàfí sọ́lá rọ̀ wà òfin láàrin ẹni tí ò tí ì máa jẹ̀bí tẹ́wàá fẹ́ kọ́ ní ẹ̀rkù fèé ẹni tí ò tí ìmọ̀ oju ojú ẹtú kọ́ ilé ìtọ́ àlọ́wọ́ ẹwọ́n ní ẹ̀ ńlá agun ìbò ní ti ńlá ẹ̀dàkùn tí ẹ̀ ńlá agun ìbò láti wọ́n kọ́kọ́ rí lára rẹ̀ wájú orí kò ju wájú orí ẹ̀tọ́ àbá mi fẹ́ kọ́ ẹni sàlámù yẹn tàbá tó wá pè ní sùlámù jẹ́ mọ sàlámù náà àtọ̀nà tó lè gbà wá èyí ló tún mú wá ẹ̀ tó irú yẹn àwọn tí fẹ́ kí ó mọ̀ wá ṣùgbọ́n mùbàdánà tún nẹ́ẹ̀sì bìlẹ̀ ìlú kí èèyàn lọ láti ṣàlàyé ètò fẹ́yìn tó kò jẹ́ dandan bọ̀ àwọn àfáà míì fẹ́ púpọ̀ bóyá ọlọ́run fi ṣe ẹ̀ láǹfààní bí kí èèyàn lọ sáàrin ọjà torí sálàfin náà ata ni owó lọ yọ bẹ̀rẹ̀ sí ṣe kí ni o yóò gbóhùn sókè tó bá ti ń ṣe àwọn èèyàn tìrọ̀dídúnà máa so ìmọ̀ ló bí yé wọn ẹgbẹ́ má jẹ àsìkò ìrántí ọlọ́run nílé aláwọn sálà bí wọ́n ń ṣe so kò jẹ́ dẹ́dẹ́ omi ìgbé kò tọ́ kí ẹ̀ ṣe rọ̀ bóyé ṣùgbọ́n níbi tó bá ti rí pé wọn ní gbọ́ ẹyé àbí wọn àláǹfààní tó ń ṣe ń bẹ̀ ní àwọn lọ sí ẹ̀ẹ́díngbè orí fíìd ẹbá àwọn àká ti máa ń ṣe tíbọ̀ bá wúyàn gbá ọwọ́ adébẹ̀ o fẹ́ ṣe wáàsí wọn kọ́kọ́ bàtí bàtí lọ́wọ́ wọn náà wọ́n wà bá wọn gbá díẹ̀ ọjà abẹ́rẹ̀ wáàsí irú wáàsí wò ní àbáyẹn mọ bá ti mú bàjẹ́ yóò jẹ́ aláǹfààní àwọn kan máa ṣe bẹ́ẹ̀ mo rò pé èèyàn ọ̀dà sọ ibi náà ní ti gbọ́ àbí wá lọ sílé ọtí pé ayé wà ní àsùnwòn gbé àfà jẹ́ ìmọ̀ náà mọ́sálásí àti irú náà ní ti gbọ́ ṣùgbọ́n irú ẹni bá ṣe bẹ́ẹ̀ náà lè bu bóyá èèyàn kan ó bẹ̀rù ọlọ́run lè gbọ́ ń bẹ̀ àìmọ́jẹ dandan ẹ̀rọ mi ìgbéyàwó ẹ̀kejì báwọn obìnrin tán lo gloves táwọn wá sí nílé tí wọ́n ti ń lo glass ọwọ́ bí kò jẹ́ dandan fún ẹni ẹ̀tẹ̀lẹ̀ àti tá máa fi kí ni sí o tá máa fi ọ̀ṣọ́ sí mo kó di ọwọ́ bí gbogbo ó dáa kálọ̀kọ̀ fà á látàrí ànẹ́bì ni wọ́n ti ń lò fẹ́bà ní òwò kan bu ọwọ́ ẹ̀ pàápàá jùlọ ojú náà kò tó jẹ́ olóbí dáa fún ọ. bá tó wá di pé ó ṣọ̀ṣọ́ sí i jẹ́ àwọn tó ti fọ́ ọmọ ṣọ̀ṣọ́ sí yẹn lóòka ni àbó design rẹ̀ ọkọ̀ ẹ̀ ọ̀pọ̀ so ẹni tí èso ọkọ̀ ẹ̀ ò ní gbé ìgbò so yóò tó wà yìí náà kò lè sí glove bọ́ọ̀lù mi láti sọ̀rọ̀ bábá na náà àbá ń sọ pé ṣé kò ní máa ta àrọ̀ta tó ń ṣe pẹ́ni tó ń kírun tó ń ṣe tí ò dada ṣé kò ní máa tako ẹni tí ti sọ pé ọlọ́run ti mójú kúrò fún wa nípa tá a ṣe kí ni o dákùbà ń ẹ bá máa ń fún yìí ṣe kí o kò ṣe kí ni o ṣé ẹ ṣe ẹ̀hán ẹ̀hán. ní tí èèyàn bá gbàgbé ọ ìdí èèyàn ọ̀bá mọ̀ ń pa rẹ̀ ìdáwọ́fọ́ ìdógbàgbé yẹn àti ìdí ọmọ kò tákàdí ìdí pé ẹgbọ́n lọ mójúkò níbi tí yẹn gbàgbé yẹn ṣùgbọ́n níbi àwọn nǹkan tí ò tó fi ni in tí ò mà ṣe yàtọ̀ sí ọmọ ń rẹ̀ ṣe nǹkan kò sí jáàlù nínú yẹn ní síánù amma jahal kò sí gangan lẹ̀ amma ẹni tó ṣe ìsìkárà kò mú wọn fọ́ọ̀sì rẹ̀ yẹn kò máa mà ní ẹni yìí ànábì ń sọ fún gbogbo ní ọ̀rọ̀ wàhálà bìdẹ̀lì àdì ẹ̀lwọ́ọ̀bẹ̀ tó kò takora wọn rárá torí lè yọ ọmọ kí á ní ò jẹ́ kó ní problem kólójú ó ní problem torí pé ẹni tí ọkọ̀ wà ń bẹ̀ àti yanjú yẹn ń jẹ̀ta ẹni tí ọkọ̀ wà ń bẹ̀ àìmọ́kọ̀ yẹn o kúfùrù ìrọ́ọ̀dì lè wọlé ń orí gidi ọdí kan lẹ̀ kọ̀lọ́kọ̀ bẹ́ẹ̀ bá wà ń táǹkẹ̀ yìí tẹ́lẹ̀ pé máìkì mo ń sọ yìí tí ọ̀bá márùn kí kò lẹ́rìí iwájú tọ́rọ àlè gbé wà sí ibi ọtí ọtí wà èyí sọ̀dọ̀ wà nìkan irú nìyẹn bẹ́ẹ̀ bá wà táǹkẹ̀ yìí tẹ́lẹ̀ pé máìkì ń sọ àbíbíjọ́ ẹ pé kò sí kò jẹ àbóyá ti lè rí nàìjíríà iná ìbíjọ́ ẹ pé inú ilẹ̀ náà ń gbé ó sì lè wà náà àwọn tí wọ́n sì jáde rárá tó ó ti rẹ ń tí ó kọ yẹn kò wá lọ kọ ó jẹ ẹ̀rọ ọ̀bì yẹn nígbà náà irun rẹ̀ ò ní máa jẹ́ bíbà á máa tó bá fọ́ sí ìwé yẹn ṣe wà ní Japan ó sì náà ń wá màmú bẹ́ẹ̀ ò ìjọba fẹ́ lọ bẹ́ẹ̀ ni wọ́n wá máa mú ẹni tó bá ti mọ kọ̀ọ̀án tó ti há òdìdí kọ̀ọ̀án wọ́n wà tó ṣùgbọ́n wọn ni kò má ti máa rí báwọn òfin tó bá ti máa rí eléyìí mọ́ríkà ni òṣò ẹni tó bá fẹ́ lọ náà wọ́n sanwó owó tí ó fẹ́ tó ti gọ́ọ̀nà Kwara State fún pé wọ́n á jẹ máa ń bẹ́ẹ̀ so ìyá àwọn ibi tó yẹ jẹ́ ẹ̀dí ìsí so nígbà náà alìbọ̀sọ́gbà ìmọ̀ rẹ̀ tó díẹ̀ tó mà náà a ma ẹni tó rí jọ́ nílẹ̀ tí ọba lọ kọ ẹni problem nítorí ẹ̀ tí ó kọ́ ẹlẹ́sìn náà ní white house ibi àwọn tó fẹ́ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ogun aná ti mà kìí ogun aná lè kan náà a kí lẹ̀ ìkúkú mà kò sínú ọwájú tẹ̀lú ìgbọ́ bárakálá fíkùn náà tí ò kí ń ṣe ẹ̀yọ́ sàṣekú bẹ́ẹ̀ náà ṣe ṣe tí máa mọ̀ bá ṣe kan nínú gbogbo ẹ̀ àbí kò ṣe dáadáa náà Lákùnlá kẹ́ra ìbéèrè tó dáa ní àfáà béèrè náà ìbéèrè tẹ́gbẹ́ ahmed bíi ìbálùwà wẹ́lfìtìnà ìbéèrè tẹ́gbẹ́ fìjìnà rẹ̀ kárí ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní àwọn ìmáàmù tó ẹ pé ó kó mẹ́lẹ́ nínú kan nínú àwọn kan dáadáa rúkọ ẹ̀ orúkú dáadáa òṣìṣú dáadáa àbí kò fara balẹ̀ ṣe pé tuma nínà tó wà ń bẹ̀ níbi àwọn oríkèéríkèé wọ̀nyí lè dáadáa rúkọ tòtí máàmù kan ò ṣe ìtumọ̀ ẹni pé láàtẹ̀jí mú sọ́látọ̀ àdé àdẹ̀bíyànjọ́ pé náfíò ti bẹ̀ẹ́ o títí ìdáàmù ní ti ádámù kèé ṣe títí ìtìmọ́m àbí ìkmal ìyẹn mi pé tọ́ọ̀bá ti ṣe kò sínà ní ọgbẹ́ni ẹrùkú láyà ànábì ó sì júdò ṣùgbọ́n torí tùmọ̀ nínà tí ó sí ìfọkànbalẹ̀ ànábì ní kò sí òrùn ọ̀rọ̀ tó sọ́lì fa ìnàká lẹ́mtùsọ̀lì lọ́tún ìyẹn kí ó wá tọ́ fáwọn náà tàbá wà lẹ́yìn wa tọ́ àbí kò tọ́ bá ti mọ̀ pé bẹ́ẹ̀ ni máàmù yẹn ti ń kírun tó bá ti mọ̀ ṣàgbé wà tó twenty wọ́n máa wà ẹ̀ nọ́mbà róòlù kí ni o ló wà ó ti ẹ̀rí ó problem ìyẹn mi ibi jẹ́ àìmọ̀ ti wúlò ní àbára ṣùgbọ́n

ká tó bí bàbá ńlá bàbá ẹ̀yìn oníjẹ́ ṣùgbọ́n tó ọ̀bá lè sọ́rú yẹn kéèyàn sọ pé ah imam ẹ̀wà nǹkan àríkà àbí kí ẹgbẹ́ rà ní ìdí lọ́ba pàápàá lọ́wọ́ jẹun tó lè kí ó mọ ògbóyè yóò wọ ọpọlọ láti fẹ́ ní náà sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá fi ilẹ̀ pé ìdí ní kírun bẹ̀ mọ́ náà tiẹ̀ tọ́ nìyẹn ẹlòmíì tí ó máa kírun bẹ̀ ìwọ ti ṣe dáwà òun mo ṣe sọ níjẹ̀ẹ́ta àbíjọ́ ọ̀la sọ̀rọ̀ pé wọ́n dàgbé wọn ti mú àwọn hikam tó àmì àdìsí jáde náà rí níbi ìjókòó iná ipe amúrù bil ma'ruf wa nahyi anil munkar wájib lòun bọ̀ amúrù tààlìmì ní ọ̀jẹ́ dandan lé lórí kókó ọlẹ́kọ̀ọ́ ti jẹ́ dandan ọ̀ntì tó bá béèrè ṣùgbọ́n tó ni ọ̀rọ̀ kó ṣaburú sí ọgbọ́dọ̀ kọ̀rẹ́ǹtì abáàlọ́tún yẹn ní òdíjì ṣùgbọ́n tó bá ti wá ní ìjọ ìyàn kí dákò sàlàyé ó ti dẹ̀dẹ̀ lé wọn lórí ọgbọ̀rọ̀ sàlàyé ni aburú tó orí tó ń ṣe ọgbọ̀rọ̀ kọ̀rẹ́ jẹ̀ lẹ́nu tí ọba wa gbọ́ ó ti wà lórí jẹ ó ti gbé ẹ̀yìn bàrá àtẹ̀zín máa ní nígbà náà téèyàn bá ti wá mọ̀ pé kò kí òyìn dáadáa téèyàn wá ń torí àwọn èèyàn kan tó ń tijú wọn àbó ń tijú tiẹ̀ ọwá ń kí òyìn ó kí òyìn ẹ̀ta gáìsì torí pé ànábì sọlá ti yọ náfí òkọ̀búlù ànábì ọkọ̀ ń bẹ ọlọ́run nígbà so ṣé yẹn wá lè nírun ìyẹn lè nírun tí ọba mà àbí bóyá ẹni tẹ́jọ wà lẹ́bù gánà kò sí ẹ̀sẹ̀ tó mọ̀ pé kò mọ̀ gẹ́gẹ́ fún ara rẹ̀ ìmáàmù yẹn náà tí wọ́n mọ̀ lẹ́bù tí wọ́n náà wà wà tí wọ́n bá tí ìwà mọ̀ ẹ́ kò sí sí tí wọ́n bá ti mọ̀ kódà bó mọ̀ kí ó kà tó tí wọ́n bá ti mọ̀ ìrun tí ò ní jẹ́ gbígbà onífà mo ti sọ fún wa lórí ìjókòó ìgbéyàn ọba mọ afá tí a kà wọ́n tó mọ̀ kà ò lè kírun lẹ́yìn o tó bá jẹ́ zúrí àṣírí rẹ̀ lè bò rí bẹ́ẹ̀ ni àṣírí àṣírí rẹ̀ lè bò tó bá di mọ́gírì bẹ̀ṣà á sẹ́rùn tí mo ń kí látijọ́ inú àṣírí ẹ̀ ó tù

ṣùgbọ́n kò tí ìbí ìgbẹ́ fátíà rẹ̀ dúró dédé ọ̀túndọ̀ bá gbọ́ èèyàn kàn lè torí ẹ̀ pé mo tẹ̀ fẹ́ omi sí ń ka fátíà náà nọ́mbà pẹ́ lórí mọ́sálà tó tí máa ń bá ti ń kí rọ́ǹgì tó o ti mọ̀ pé rọ́ǹgì ìran ní ń kí àbíkó yẹ kó ṣe ẹni tó bá ń kírun yẹn lọ bẹ́ẹ̀ ní ọ̀run ṣùgbọ́n bó ní kí ẹ̀ ti ṣe ọgbọ̀rọ̀ fún sáàkì ẹlẹ́ẹ̀kejì tẹ̀gbẹ́ọ̀tì ẹ̀rọ tẹ̀gbẹ́ọ̀tì ẹ̀rọ àwọn tí ẹ̀mà ṣe tẹ̀kbírà ẹ̀ orí ìdúó lè ẹ̀mà ṣe ń ṣe bẹ́ẹ̀dà أنه في بعض مشايخ أمثال شيخ ابن عثيمين وانظروا العبرة بالتكبير فقط àfá kan wà lórí pé nígbà tó bá ṣe tẹ̀kbíràtù lè rá mẹ́ ọgbọ̀dọ̀ dúró fún bó ti rí ní ẹ̀ tó bá náà ti ń ṣe yìí kò sí túnmà ní àkàkà mẹ́ ṣùgbọ́n kí ẹ dìde dúró nígbà ń ṣe yìí nínú pé yẹn ṣe tẹ̀gbọ́n ìrọ̀ pé ẹ̀fẹ́ wọ̀ ṣùgbọ́n ṣe ẹ̀fẹ́ bọ̀ ọ̀sẹ̀ mìíràn tí wọ́n fi wọ́n náà sùn mọ́sàlá ìgbé déyìn bá fẹ́ wọ̀ tó wá bá mọ́mù lórí òkú tó wá pé tẹ̀gbìrì ẹyọ kan ló ṣe tó nírùn ṣẹ́ṣẹ́ bọ̀ ọ̀sẹ̀ mìíràn sọ pé tẹ̀gbìrì ẹyọ kan tó ṣe kódà bí o bá ṣe tẹ̀gbìrì ìṣẹ̀kọ́l ní àgbàdì yẹn kò tí sí problem but tẹ̀gbìrì ìrọ́m orí ìgbóná tí ń ṣe nígbà náà ló ṣe àlàkúlẹ̀ àrẹ dáàbí sí ṣe tẹ̀gbìrì ni o tẹ̀gbìrì ìrọ́m kódà bí o bá dúró pẹ́ lọ́hàgbà tó ti lọlẹ̀ lọ́hàgbà tó ti lọlẹ̀ bí o bá ṣe tẹ̀gbìrì méjì èyí tó yẹ kó ṣe méjì

ìsọgbẹ́ni onírun bàtà yóò ní ẹ̀rí tó pọ̀ ṣùgbọ́n irú ẹni bí ò ṣe tó torí kó ṣe kí ni ò tẹ̀gbí ọ̀sẹ̀ ẹ̀rọ wọ́n lọ́wọ́ lẹ̀mí yẹ̀kù kọ́nà ọ̀kọ́ta mi eléyìí nǹkan tí mo ní sí lọ ọ̀nà nọ́mbà 3 sujud àdìsíníndà sujud orí àti imú gbọ́dọ̀ kalẹ̀ béèyàn bá ti rí bọ́lọ̀ bá ti dáyàn ní ojú mi ò tí ìkàdísì kan tó lè òní fún kọ́kọ́ kalẹ̀ tó bá wọn lárúbáwá rè imú ẹlòmíì máa ń gbò dáadáa tí ẹ máa ń gbórí lọlẹ̀ ó lè jẹ́ pé imú ní ọkọ̀ọ̀kọ̀ kalẹ̀ ọ̀rọ̀ pé bá ní tí rẹ̀ bá gùn síta dáadáa ẹni tí rẹ̀ bá sì sá wọlé dáadáa orí rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ kalẹ̀ ama abẹ́rẹ́ tó ti rádi ti pé imú ní kọ́kọ́ kanlẹ̀ abájẹ́rẹ́ nítorí òṣèlú ṣáánàmta so kóríṣà kanlẹ̀ àti mú gẹ́gẹ́ bí àdíkì ní ṣíwá láti yẹnjú yẹn nígbà táàrùn ṣàlàyé ọláàlá ẹ̀yìn yókù ẹ̀ẹ́tẹ́ẹ̀náwáyà fún òfin ìbéèrè yìí ò ní ní wọn lára táàbà dáhùn mo fẹ́ gbé ti bá fẹ́ dáhùn rẹ̀ ọlọ́wárí lórí àlọ́ sáńsọ́mọ́ gbé ìtàn béèrè ilé tẹ́lẹ̀ ó ti máa ń tà ní owó náà sọ náà ti ìyànjú rẹ̀ lọ́wọ́ bá béèrè tẹ́lẹ̀sì ọlọ́run ọkọ̀ ẹgbẹ́ jáde sí sọ yẹn wá béèrè àtàfà yẹn náà tó náà náà bá ní sàlọ̀ rọ́jọ́ ti lọ káyàn lọ rẹ̀ ọ̀sọ́lọ̀ láhọ̀ ẹ béèrè ẹ béèrè ẹ béèrè. ẹ̀bí èèyàn bá fi kí ó dáhùn sọ̀rọ̀ ṣùgbọ́n ẹnjọ́ ọ̀bá rántí mọ́ tó bẹ́ẹ̀ san gbèsè ọlọ́run san gbèsè rẹ̀ ṣùgbọ́n tó bá anábì sọ̀lá àná sọ̀lá ẹni tó bá jẹ́ gbèsè tó bẹ́ẹ̀ san ọ̀dọ̀láhùn àìní kó dàbí ọ̀bá rí ṣùgbọ́n tó bá pé jọ́dọ̀ tí ń yáwó and brothers wọn náà ti mọ̀ pé òní san gbèsè jọ́dọ̀ fẹ́ yáwó yìí tó gbèsè ọ wà lọ́rùn kó dàbí ẹ̀ bá jẹ́ nígbà tó wà nínú tó wà nínú jàre tí wọ́n náà ti di góòlù ṣe ọ̀kan láti kò jẹ́ dandan kí èèyàn pariwo sálámù ní òwe kí èèyàn jẹ́ kẹ́ ń tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pọ̀ ṣùgbọ́n sálámù yìí ní sálámù àlékún kìkì tá a fi ń kíra wọn àìjẹ́bẹ̀ tí bá ti sálámù tán gbogbo àìní àlájú ṣe kéde o àlẹ́kùn torí kò sí ìgbéjọ wọn láàrin fún ọmọ àwọn ọ̀sán àwọn adájọ́